ó dá mi lójú pé gbogbo ọwọ́ tá a wà ní ìlànà tá a bá mọ̀ bá a ṣe káwọn á sì máa gbọ́ káwọn fáńtà lè tó ara súnà nínú àbùkù tá a gbé ìlú súnà bẹ̀rẹ̀ wípé a sì rí tó sọ̀rọ̀ tó súnmọ́ jùlọ ni pé wọ́n ti ṣe kí n tó dé ṣùgbọ́n mi ò ní sáláì ní ṣe é torí pé mo rò gan-an kò sì túmọ̀ ṣe wọ́n á rò wípé kàkà ìṣòro wọn náà gbé ẹ̀kọ́ wà lọ́wọ́ tó pàtó wò ájà rò. Ìyẹn ló jẹ́ pé kọ́kọ́ ṣe tó pàtó. Ọlọ́run tó gbà níjọsìn àgbègbè ọ̀. Ìkànnì ẹlẹ́ẹ̀kejì tí mo ti sálámù mo ti sọ pé àṣàlámù àlòkù sí gbogbo wa òní wípé iṣẹ́ sí àwọn Yorùbá àbí àwọn Yorùbá nínú àwọn ìdókòwò àkọ́kọ́ máa ti ara lọ́wọ́ kọ̀ọ̀kan náà láti apá ọ̀sán lọ sí apá àlàáfíà lẹ́yọ kọ̀ọ̀kan ìṣesí àwọn àwọn apá ilẹ̀ Yorùbá kò lẹ́yìn lára ìmọ̀nilára tó tí bá sọ pé àṣàlárànlẹ́kùn tẹ́lú kan tí ẹgbẹ́ kí ẹ̀kọ́ kan ápọ̀ lórí àgbà ìlẹ́yìn ọkọ̀ ṣe sí wa nìyẹn lẹ́yìn ṣùgbọ́n tí bá ti sọ àṣàlárànlẹ́kùn wọ́n ṣe kúrò lọ́wọ́rẹ́ kan òsì kíkí kan tó tún ju yẹn lọ mọ́ onítàfíyàtò yẹ́wọ̀n yẹn tó náà ó sàlàyé níjọ́ tí wọ́n bá gbogbo wa bá pàdé owó ọba dẹ́tì títí táàmù síra wa tí àwọn ẹ̀láìka náà ti wà ní àsàlámù ọ̀dà. ìpínlẹ̀ wa mọ̀ pé mo gbé ohun tí bàbá ní kékeré kan sí wa àsàlámù alaykum wa rahmatullahi wa barakatuh. ẹ̀yin ní ma sọ pé alaykum salaam wa rahmatullahi wa barakatuh ètò jẹ́ kí n sálámù ìṣòwò pé kí lóde sábà náà ṣe fún sálámù lórí kí ni súnà rẹ̀ ẹ̀rí rẹ̀ tó jẹ́ kí n sálámù sí gbogbo wa nù. ìjà olówó ọba dẹ́gbà tí òwe àjẹjọ́ pa rẹ̀ kó máa bá gbogbo wa. ẹni olórúkọ náà ohun tí a ṣe wá ní òde ìjókòó ìwà yìí súnà wà àti kí n pọ̀. mi ò fẹ́ sọ pé kò sí. Porque meu marido nasceu lá, então, sábado de só é a يا أيها الذين آمنوا لا تدخلوا بيت النبي إلا أن يؤذن لكم إلى طعام غير ناظرين إله ولكن إذا دعيتم صدقوا فإذا طعمتم فانتشروا ولا مستأنسين الحديث إن ذلكم كان يؤذي النبي فيستحي منكم والله لا يستحي من الحق وإذا فإذا سألتموهن متاعا فاسألوهن من وراء الحجاب ذلكم أطهر لقلوبكم وقلوبهن وما كان لكم أن تؤذوا رسول الله ولا أن تنكحوا أزواجه من بعده أبدا إن ذلك كان عند الله عظيم ayé yìí ànábì ń ṣe wà ní màálù táǹkì lọ́wọ́ ìlú sọ̀kalẹ̀ àlẹ́ ìṣẹ̀lẹ̀ àpọ̀ níjọ́ tí ànábì tẹ̀sẹ̀ ìgbàdé tó dẹ̀. ayé ìṣọ̀kalẹ̀ ànábì sọ̀rọ̀ lọ́wọ́ alẹ́ wa lè sílẹ̀ ìjọ mẹ́ta àbí ìfọ̀nà sinimárì ìjọ mẹ́ta ló fi ń pe àwọn èèyàn alẹ́ ìṣẹ̀lẹ̀ àpọ̀ ìṣẹ̀lẹ̀ ẹ wá bá ní jẹun ẹ wá bá ní jẹun ẹ wá bá ní dunu ẹ wá bá ní dunu tí wọ́n ń jẹun lọ́jọ́ wẹ̀ náà. للوليمة بيع وزيمة بنت ده عشان رضاك فاتك مع النبي صلى الله عليه وسلم زوجنا كها الله بني عفا زينب مهم لكي لا يكون على المؤمنين حرج في أزواج أدعيائهم إذا قضوا منهن وطن وكان عمر الله مفعولا الشيء هو بدلا يقدر شيء ibi ni káàkiri ní ayà ìfìsọ̀tẹ́lẹ̀ wà sí ohun fún gbogbo mùsùlùmí jẹ́ náà yàrá Zainab radiyallahu anha bintu Jahsh رواية الإمام أحمد وإمام مسلم الحافظ من كثير من الصردية أنت إمام واقف wọ́n jẹ́ lọ́wọ́ ìyàwó Zainab dojú kọ ìgbẹ̀lẹ́ tó inú yàrá rẹ̀ náà ni wọ́n ti ń ṣe wàlímà nínú yàrá yàwá Zainab rabi aláwọ̀dá ni wọ́n ti ń ṣe wàdí náà anábì ò ní yàrá dandan alẹ́ ìsàlàtò ó máa ń sọ ọkàn wọn ìfọ́ anábì dandan ò ní yàrá alẹ́ ìsàlàtò tí ẹ̀ka pọ́lẹ́ tí ò ní yàrá túnlẹ̀ ni anábì gàgàgàgà alẹ́ ìsàlàtò ọ̀sẹ̀là aṣáájú gbogbo ẹ̀dá tó ń bọ̀ níbi tí ó sọ pé pásánárì omi alẹ́ ìsàlàtò òṣìṣẹ́ tó dáa ju anábì lọ ànábì dáa jù ọ lọ àlẹ́ ìsọ̀rọ̀ ànábì ò ní àwọn yàrá ìyàwó náà ni tó bá wọlé yàrá ìyàwó kan ní wọ̀ ní wọ̀lé máa yàrá Zainab ti já àṣù ìwáyà Musnad náà Ahmed tí mo ń sọ ìyá wa Zainab dojúkọ ìgbàlẹ́ níjọ́ náà torí pé àwọn ọkùnrin jẹun lọ́wọ́ lápá kan nínú yàrá yẹn ó ń dojúkọ bùnú ẹlọ́n ti sọ ayà yìí ó wá sọ ayà ìjọ àbùkù yẹn pé kí àwọn sàbẹ́ rọ́bí ọ̀nà ọ̀rọ̀ àmì tí lè ṣe wá wọlé báyẹn mọ́ nìyẹn tó ti jẹ́ pé kàkà wá wà láàárín àwọn obìnrin àti ọkùnrin lórí bàbá àti wa. ẹni mi lè máa bẹ̀rẹ̀ pé àwọn pípe ara iná la lò débẹ̀ níjọ wàlímọ́ tún ní káàfù ló sọ kalẹ̀ wàlímọ́ tún ní káàfù rẹ̀ náà. wọ́n ti ní máa rí fún tẹ́ bá fún mi léèrè báwọn ti já òfin sọ̀kalẹ̀ máa ṣàlàyé ẹ̀fún nítorí pé ṣojú mi èmi a máa wọlé àmọ́bí alẹ́ ìsọ̀lá pẹ̀tẹ̀ máa máa wọlé jáde wá máa máa jíṣẹ́ nílé ṣùgbọ́n mo jáde ní ìbádọ́rá ìwọlé mọ́ lọ́bí ọlọ́wọ́ irú irú gàgá bó ṣe wà ìjọ náà nìyẹn lẹ́yìn àyà ibi tí mo ti lọ sínú àyà yìí ni wípé èèyàn a máa ṣe wá àtìlóde wà nímà ọlọ́run bá dá wa lẹ́kọ̀ọ́ àyà náà fún ó tó kírun o ó tó kí odidi ìrùn bí ó kéré pátápátá láì di márùn-ún àbí mẹ́fà sílẹ̀ pé láì lédè ìgbà kí ni láì tẹ̀sílẹ̀ ní ẹ́ àyà láì ẹsẹ̀ là tó gbọ́dọ̀ jẹ́ là ńlá láìta bàbá ẹ̀ nílá tí máa bọ́ pé àyà jẹ́ ìlà jẹ́ láì márùn-ún ṣé ìlànà ẹ̀lẹ́tù pè ìlà márùn-ún ni báyìí báyìí báyìí báyìí á tó ní ẹni ẹni lẹ́sẹ̀ ìzáàmù pé kí n sọ ìbá lẹ́yìn ara ìjọ kírun tí wọn ò ní sọ pé èèyàn pẹ́jú kírun ó ju ayé àwọn mùkànṣọ́ láti tó pọ̀ lọ. a ti ní wọ́n kọ̀ọ̀kan odidi ayé àtẹnu wọ́n kọ̀ọ̀kan ayé àtẹnu ìta àtúnṣe láti ẹ̀ yóò fẹ́ tó ìṣẹ́jú méjì tẹ́lẹ̀ ìdúró tọ̀wọ̀ yóò fẹ́ tó ìṣẹ́jú méjì ayé ẹ̀yọ̀ kìkì ayé ẹ̀kì ó tó odidi ọ̀sẹ̀ kan pé wọn gbàdájọ́ yọ ìdájọ́ ìdájọ́ ìdájọ́ ìdájọ́ rẹ̀ ọ̀rọ̀ yìí ìtumọ̀ mu lọ ní pé ìrìn àmọ́ ti wá lóde ìyàwó lóde wà nínú wà nínú ààrẹ ìlànàbí ààrẹ ìṣẹlá tó ṣẹlá ló ṣe lọ́wọ́ ti ayẹ̀ ṣùgbọ́n ó máa ń dá tó kéré tó mọ́ pọ̀ torí tó wà ní ara ẹ̀ náà ni ìwọ̀n máa tẹ́lẹ̀ lọ́kùnrin lójú mu fún yín kẹ́ tó yẹra bá nẹ́bí ọ̀rọ̀ gbogbo mu. yìí ló kọ́ tó wá ìgbà àti àtúnú òun ní wọn táwọn fọ́sí àdéhùn náà ní wọ́n rẹ̀ sí jà. ó tún wá sọ pé ń kẹ́ bá ti jẹ tán bá ìgbà pẹ́ um, ń tán tẹ̀ ṣòro. wọn lá mi sáré sí ilẹ̀ ṣẹ́bi ìṣẹ́bi ṣáà ìṣẹ̀lẹ̀ mi. ti jẹ tẹ́ náà mẹ́tẹ̀ yọ ẹ̀sìn. tìbá ṣe wá àti àyín jẹ́ pé pọ̀ ṣùkú. gbogbo ayàtẹ́kà lẹ́ẹ̀kẹ́ yìí afẹ́ ẹ̀ nígbà tá à ń gbọ́ wà sí lẹ́ẹ̀kan. láti jẹun sẹ́ni àwọn nǹkan tó ń ti pààyàn ibi tí ìròyìn tèmi lọ nìyẹn o. ìṣòro tá a bá ti jẹun tá a bá jẹ ẹrẹ sí tá a jẹ ẹran tá a jẹ àwọn kẹkẹ pọ̀ wá jẹ àwa náà ibi tẹ́mi ìròyìn lọ lẹ́ẹ̀kan nìyẹn. ẹ̀jẹ̀ á fẹ́ mẹ́lẹ̀ jẹ tètè bá ṣe ń jẹ èmi náà tèmi wọ́n èmi náà dúró di àwọn kan. ẹ̀rọ tá a jẹ ìṣe ogún ọdún náà ti bá mi àwọn náà ni wọ́n gbà àwọn náà kù jọ́kì ní jọ́kì ní jọ́kì tàbí ẹ̀rọ àwọn òkè nǹkan bí nǹkan mí ìlú ọmọ jẹ́ ní ẹ̀dọ̀ olú ọba dẹ́gbà. afẹ́ má lè jẹun mọ́. tó dà mo fẹ́ mo ní tí mo ní tábù kan ní ìdíwá dáhàyà ilẹ̀ níbi ìgbéyàwó mi tẹ́lẹ̀. ìgbọ́n ṣe máa ń rí nìyẹn olú ọba dẹ́gbà ló máa ń sọ ibi tí wàá sí máa ń lọ. ọ̀pọ̀ ní kẹ́tẹ́rù bẹ́ẹ̀ fún gbà náà ọ̀pọ̀ níbi tọ́kẹ́ yóò lọ pé jẹun láti nù yóò sì máa bá lọ bẹ́ẹ̀ lọ́kùnbà àfọwọ́ lẹ́sàn-án lò tẹ̀yìn a máa ṣe ibi tí mo fẹ́ ti lọ́lẹ̀ ní pé èèyàn a ìyàwó ọmọ ìdíyẹ̀lé ẹ̀yìn àbá ẹ̀rọ ṣe tó ní súnmẹ̀ ní bẹ́ẹ̀ ni sáláfí ni níbo lẹ ti rí máa ṣe wáàsí lóde ìyàwó olúwa ọba dẹ́gbà gan ṣe wáàsí fún wa nùgbò á débi bí ẹ ti sọ wípé ìlà mẹ́fà débi bí ìlà mẹ́fà tó wà. Sọ nítorí náà ìyá máa ṣe wá sí lóde ìyàwó wọn náà di ẹlẹ́rẹ̀. Ìyá máa ṣe wá sí lóde ṣùgbọ́n kò wá ní pọ̀ torí àyà yẹn náà. Láàmú sàmùsù ẹlẹ́jẹ̀ kí ọ̀rọ̀ yín kù torí fẹ́mi ságara bá nà bí àlè. Ọkọ ìyàwó ti dé ìyàwó nínú yàrá ọkọ òní wọnú yàrá. Ìyàwó náà dojú kọ ara ògiri tí a fẹ́ yóò kàgara bọ́kọ àtìyàwó. Àwọn ìyàwó àmì وعليه الصلاة والسلام وفي من شريكك لكن النبي صلى الله عليه وسلم tábà ti dáṣẹ̀ ṣẹ̀fẹ́ àwọn ọmọ ìbílẹ̀ rẹ̀ pé kóò ní ara rẹ̀ rí ara ara rẹ̀ rẹ̀ kóò ló ṣe bá sí wọ́n bílẹ̀ rẹ̀ kò lè dáhùn ẹlẹ́yìn sọ̀rọ̀ tó táwọn tàbí àwọn jẹun lọ́wọ́ ń rojọ́ lẹ́yìn ìgbà tó bá jẹun tó tún sọ̀rọ̀ lẹ́yìn yẹn ẹlọ́ni ẹ má tún rojọ́ mọ́ di oúnjẹ lọ́wọ́ kó má bàa tú agara bá ọ̀pọ̀ ìyàwó. Kòtí agara bá wa. Kòtí agara bá wa. Ọlọ́run ìjọ ká agara bá wa. Kòtí ìdá ọlọ́run tó gbà níbẹ̀. Ọlọ́run tó forí jì wá. Wọ́n ní ká sọ kí o wá àti díẹ̀ díẹ̀ ìyàwó àti ọkọ àti àwa yòókù. Ọ̀rọ̀ ọkọ̀ ọ̀kẹ́ ni sọ fún àwọn mẹ́tẹ̀ẹ̀ta ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ ọkọ ìyàwó torí pé àwọn súnmọ́ra jù ń yí. ìrántí ni ó sì jẹ́ fún wọn torí pé ọmọ tí ó ní wọn kò ní ṣẹ̀ṣẹ̀ jẹ́ pẹ́nu ni wọ́n kọ́kọ́ gbọ́ ṣùgbọ́n ìrántí a máa ṣe mùsùlùmí ní àǹfààní wọ́n á kú sára ní iná láti gbọ́ yìí kò tó fún. látàkùn ìṣàkọọ́lé ta ara ń káàmù lọ ni lẹ́yìn pé tá a bá ti jẹun tó di àwa náà lọ́jọ́ iwájú ẹ jẹ́ ká fi eléyìí náà kù. ọkọ mọ́tàgàrà ní mọ́jú tó kù dáadáa ìyàwó rẹ̀ o. Ètí yóò jẹ, ètí yóò mu, ibi tí yóò máa gbé, ètí yóò wọ̀, ìtọ́sọ́nà ìgbésí ayé fún ìyàwó rẹ̀ o ní tí wọ́n ń pè lọ́pọ̀ ìyàwó nìyẹn ní wọ́n hàn lẹ́nu mọ́ òlúdi ìlàgbó rìsíkò bọ́nà ìpísìlọ̀kọ̀ bọ́nà ìmọ̀ọ́rọ̀ àlẹ́nu mọ́ òlúdi ìlàgbó ẹ̀ńtà bá bímọ fún ọkọ ìyàwó ó fi dandan lé lórí o tó máa ṣe kí ni rìsíkò bọ́nà á sì ti ìyàwó rẹ̀ gbogbo tí ó máa ná tí ó máa mú àti ìná rẹ̀ mọ́jútó iṣẹ́ ni ọ̀rọ̀ yẹn kò lẹ́sí ìfẹ́ الإمام ابن المنذر من الأوسط ولد إجماع أهل العلم àpapọ̀ táwọn àpapọ̀ sọ ni wípé ọkọ tó bá ti tagara tí ò lè gbọ́ bùkátà ìyàwó tó sọ pé àpọ̀ nílẹ̀ ìlọrin wa ó tọ́kọ̀ ṣe ni. gbogbo wa pátá tá bá fẹ́ àwọ̀ ẹyọkàn méjì mẹ́ta mẹ́rin ni. ìpè tíyàwó rẹ̀ ń jẹ ọwọ́ rẹ̀ ni jẹ́ tó jẹ́ pé òògùn rẹ̀ ìyàwó rẹ̀ ń jẹ o mẹ́jọ pé ìwọ ló ń jẹ òògùn obìnrin o kò ní bí ọ̀rọ̀ lọ o jẹ́ tó jẹ́ pé òògùn rẹ̀ ìyàwó rẹ̀ ń jẹ o nǹkan tí ó jẹ nǹkan tí ó mu ibi tí ó máa gbé ó ní áfínú ọ̀nà mi fẹ́ẹ̀kì kàkà níwò jẹjẹ wàlá tó kọ́ náà lè túbọ̀ yìí ẹ fi àwọn sí àwọn obìnrin síbi tí ó rọ̀ wọ́n lọ́rùn láti gbé o láti kọ̀ òògùn ẹ má kó nira bá àwọn obìnrin òtútọ̀ yéètò alẹ́ látara ìfúnpínpín ibi tẹ́ẹ̀sì wọn sí tí wọ́n máa gbé kára ó mọ̀ ní wọn ẹ̀mú ṣe bẹ́ẹ̀ gbogbo àwọn tẹ́yì ojúṣe ọ̀pọ̀ ni alẹ́ kì í sára ọkùnrin tó lọ àbẹ̀ mẹ́rẹ́kẹ́ ẹ̀mọ̀ bẹ̀rẹ̀. àwọn tẹ́yì ojúṣe ọ̀pọ̀ ni ọ̀rọ̀ yẹn gbọ́ngbọ́ngbọ́n nínú ara kéèyàn fi ọkọ ìyàwó yìí bẹ́ẹ̀ náà ni ìtọ́sọ́nà nínú àlámọ̀rí ayé àti ọ̀run ọ̀pọ̀ ó mọ pẹ́yàwó ẹ̀sọ́ náà yóò kọ́ ní òun yóò kọ́ ní kọ̀hárà tàbí alákìnwó náà kúrò yẹn ṣe máa ń wẹ̀wẹ̀ jàǹdà wẹ̀ kí n wò náà júwe fún mi kí n wò náà tìkọ́ ọmọ ti ń gbọ́ náà tọ́ bá ṣe ń pèrò ti ń gbọ́ náà lẹ́yọ̀ kọ̀ọ̀kan má sọ pé ti lọ ilé tó dílé ìpé wọ̀n ní pọ̀ mójútó tí ó mọ̀ tí ìrùn jẹ́ kí wọ́n ló sí kírùn náà àdúgbò rẹ̀ yóò kù díẹ̀ sí dáadáa báyìí báyìí lọ títí ọ̀pọ̀ àwọn ó gbọ́dọ̀ mójútó ìfí ayé ìyàwó níbo ló ń lọ àwọn awo lọ̀rẹ́ rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ ò ọ̀rẹ́ ìyàwó rẹ̀ o kò mọ ìyàwó ẹ̀ bá rìn ẹlẹ́à ọkọ̀ ẹlẹ́à ò mọ olùbárìn ẹlẹ́à ẹ̀ kò mọ́ kẹ̀kẹ́kẹ̀. ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ló wà nínú water group tó jẹ́ pé ọlọ́run ló mọ nǹkan sọ bẹ́ẹ̀ ọlọ́run tọ́pọ̀ ní ìbámu ẹ̀ńtẹ́ ìyàwó rẹ̀ text message ni yóò ti pọ̀ tipẹ́ mọ tíyàwó rẹ̀ ń ṣe òun wípé abẹ́ rẹ̀ lọ́lọ́run bá fi sí òun ọlọ́run ó di ọ́ léèrè nípa rẹ̀ òun abẹ́ ọkùnrin abẹ́ ìyàwó wà tí àwọn feminist ní etí abẹ́ ọkùnrin ni obìnrin wà ó wà ní kùránì o ضرب الله مثلا للذين آمنوا امرأة نوح وامرأة لوط كانتا تحت عبدين تدري àwọn méjèèjì abẹ́ tọ́lọ̀ àti ẹ̀dọ̀ tí ìfúnra tàbí gbogbo àwọn kéékèèké ni ó jọ tó máa táàkì àná táàkì àbúdé abẹ́ ọkọ ìyàwó wà gbogbo obìnrin pápá abẹ́ ọkọ ẹ̀ ló wà tó jọ wà papọ̀ tí wọ́n jọ ń kọjú náà abẹ́ ẹ̀ ló wà wọ́n mọ̀ bí ẹ̀ pé ta ló sọ bẹ́ẹ̀ ọlọ́run ló sọ bẹ́ẹ̀ abẹ́ ọkọ lọ́lọ́run bá fi ìyàwó sí o ọkọ mọ́ sí ìyàwó rẹ̀ débi ká rẹ̀ o tó bá fi débi ká rẹ̀ ká rẹ̀ òun káwọn òkú mójútó ṣọpọ̀ pé ìwọ̀ tọkọ tí mo fẹ́ sọ nípa gbọ́dọ̀ ẹ̀rọ pẹ̀lú ìyàwó obìnrin ò lórúwa míì lẹ́yìn olúwa bá dẹ́dà ìtumọ̀ olúwa ni lédè ìgbà tí ó ní àṣẹ lórí èèyàn tó tó lè sọ pé tí ó dìde jókòó jókòó dìde tí ó mọ̀ pàṣẹ báyìí àfọ̀kọ́. Abu Khadija bàbá tó bí ọmọ táwa ṣe wàlímà rẹ̀ lónìí kò láṣẹ lé lórí tó ọkọ̀ ọkọ̀ láláṣẹ ìyàwó tí ẹ̀ bá ti tẹ́ ọmọ kọ́kọ́ ìyẹn máa ń bí ilẹ̀ tẹ́lẹ̀ rẹ̀ mo gbọ́ bẹ́ẹ̀ o nàbí àyọkàn fún gbogbo àwọn ẹbí ẹbí ọkọ ẹbí ìyàwó lápapọ̀ ní apáṣẹ àti gbogbo àwa yòókù torí àwọn èèyàn a máa ń ba ọkọ jẹ́ fún ìyàwó a máa ń ba ìyàwó jẹ́ kọ́kọ́ oníkẹta ká sọ ẹ má ba ìyàwó jẹ́ kọ́kọ́ o kẹ má ba dẹni làánà o ẹ sì má bọkọ jẹ́ fún ìyàwó ẹ o kẹ má dẹni làánà o àbọ̀bẹ̀yẹn ni ó gbé ọ̀rọ̀ ẹ̀ kẹta ìyàwó yá tọkọ rẹ o gbogbo tọkọ bá sọ pátá ọ̀pọ̀ ilé yóò sì lè sọ aráàlú dẹ̀tọ́ fún ọ bẹ́ẹ̀ ni kò lè sọ ẹ̀tọ́ di aráàlú tí ọ̀pọ̀ wá ti balẹ̀ gbogbo àti tí ó mọ̀ pọ̀ déédéé ní ìmọ̀ ọ̀bọ sí máa ro ọ̀rọ̀ kan nílé yín sọ ọ̀rọ̀ tọkọ rẹ o a máa gbé obìnrin wọn náà o. Ìtì jẹ́kúnrin gbádùn ìgbàgbọ́, ànábìlú sọ bẹ́ẹ̀ alẹ́ ìsìn. Obìnrin ìgbàgbọ́ tí ò bá tẹ̀lé pẹpẹ. Obìnrin bá gbàwẹ̀ Ramadan. Ó ṣe yìí náà. Kò ìgbàgbọ́ tí kí ìgbàgbọ́ yẹn jẹ́ ìsìn ìgbádùn ní kókó kọ́kọ́ pé ìwọ pọ̀ jù ẹnìkan tí mo mọ̀ lẹ́nu jẹ́ mẹ́ta ọ̀sẹ̀ ṣe nìkan ní obìnrin ní dókítà ní thirty six years old ní tó tó ṣe nìkan gbogbo lọ́kọ̀ lẹ́yìn nìkan fortunately èmi náà mo ṣe nìkan fún ẹ̀dùn ìlú àfa wa gẹ̀ẹ́gẹ́ mẹ́sẹ̀gì àkọ́kọ́ tó kọ́kọ́ sẹ́ẹ̀ ní tó ní ustaz ó nira láti tẹ̀lé ọkọ o ó nira o òbí ọkà òbí ọkà táwọn ó nira o kúló nira o nínira tí ìbá nira àti ọ̀nà ìjẹ́ náà. Ó nira ọ̀. Torí pé tí wọ́n bá ń ronú wípé ohun làwọn ó ṣe táwọn fi wà nìjẹ́ náà yóò jù rọ̀ wọ́n lọ́rùn. Ibi tá ń lọ yóò jẹ́ kí ilé tó o sọ pé tí mo fẹ́ kí o sì bí ìta owó yàtẹ̀ ikú àṣọ. nígbà wọn wọ́n tẹ̀ máa ń fún ọ̀rọ̀ ní ìlẹ́ṣẹ́ fúnni tó mọ àwárà àrànṣẹ́ yẹn tó mọ bẹ́ẹ̀ gbé àyè tí mo rò pé ìsọ ni pé mo mọ̀ wá ìwá ìgbà tí ó fi há. ṣùgbọ́n lọ́kàn ẹ̀ńtọ́ àwárà tó ṣe pẹ̀sí ó mọ ohun tó ń ṣe pé òun fẹ́ àwọn tó tún páyọ̀ ọlọ́run bá nìyẹn ojú wọn lè sọ kọ́kọ́ nígboro nígboro wípé ìní ṣe é sẹ́ àwọn náà tún wà ó ní tẹ́ẹ̀bà ṣe ní tẹ́ẹ̀ṣe ní ṣe tẹ́ẹ̀bà the next thing tọ́kọ ó lè ní pé o ti gbé báàgì lọ lé wọn wọ́n jẹ́ irú ìyàwó báyìí irú ẹ̀ wá ó wà ó kọ́ láwùjọ ó wọ́n jẹ́ irú ìyàwó báyìí ìgbà ní ìtẹ́lẹ̀ hàn yóò wà máa wọ ọmọ náà ìwọ ọmọ náà ni ẹnìkan náà sọ fún bẹ́ẹ̀ pé ìwọ ọmọ náà ló mọ̀ ń wí ó ní sọ́nà ń fi òfin náà yẹn ń lóde obìnrin ni o ìyàwó brọ́dà kan ni o ìyàwó mọ́ ìyá ìpáàlì ilé ọkọ gbọ́dọ̀ sọ pé ọ̀rẹ́ lẹ́nu ànábì ààrẹ ìṣẹ̀lá ti sàn sàbí tó pọ̀ ọ̀rẹ́ wá pọ̀ kámúkì Mu'adh ó ní láwọ́ àmìrà àhàdánì ẹ̀yà sùdà lè rẹ́rì hí láàmúr tó lọ́rọ̀ àtàǹkà sùdà lè zọ̀jì hà. bá ṣe pé mo fẹ́ pàṣẹ pé kí ẹ̀dá kan ó forí balẹ̀ fún ẹ̀dá bí irú tiẹ̀ bá sọ pé kíyàwó forí balẹ̀ báyìí tó dúró tí wọ́n pẹ́ kò mọ́ sọ wípé tí ọkọ mi bá pa mí láṣẹ tí bàbá mi bá pa mí láṣẹ kan ní kí n tẹ̀lé kò sí tààrùdù ń rí àṣẹ méjèèjì o kò sí tàkùrù àṣẹ méjèèjì o àṣẹ ọkọ làṣẹ o ẹ jẹ́ kí n pìyẹ́ lẹ̀ síbẹ̀ wọ́n mọ̀ ṣàlàyé yòókù tó bá délé ìkẹta ni àwa yòókù anábì sallallahu alaihi wa sallam ó ní láàánú Allahu man sábàbà mùrọ̀ àtàn láàrín ọwọ́ ọ̀hún ìgbé ọlọ́run tó máa bá àbí ó ti ń bá ọ̀tù wà lára rẹ̀ tẹ́lẹ̀ méjèèjì ló lè túmọ̀ tó máa bá àti pẹ́sẹ̀ ó tó ti ń bẹ lára ẹ̀ tẹ́lẹ̀ ti ń bẹ lára irú ẹni bẹ́ẹ̀ tẹ́lẹ̀ kí ló ṣe ọba mura àtàn àlàyé ògùn ó sọ obìnrin di ẹni tí ọkọ kórìíra tó sọ pẹ́ẹ́dé tí ó mọ kórìíra obìnrin tó nìyẹn ṣe máa ń ṣe yóò máa sọ̀rọ̀ aburú ọkọ fúyàwó ìrọ́kọ̀rẹ́ irú ọkọ wa lè mú àwọn ìyá obìnrin náà máa ṣe ń gbà mí o àwọn ìyá ìyàwó máa ṣe o àwọn bàbá ìyàwó máa ṣe o àwọn bàbá bàbá ìyàwó náà máa ṣe o ẹ má sọ̀rọ̀ ọkọ ìyàwó láìdá fúyàwó kẹ má bàa dẹni làánà làánà ni ìgbéjìnà sí kẹ ọlọ́run ìtẹ ọlọ́run ó jìnà sí rẹ tó bá ń ṣe bẹ́ẹ̀ àti ká sọ pé ti jìnà sí ọ̀rẹ́dì ta lẹni náà ẹni tó sọ àléébù ó pe àkíyèsí ìyàwó sí àléébù ọkọ tó lè tó ìran yẹn ẹni làánà ni ẹni dúró ẹni ìfẹ́lúlé tàbá mọ̀rú ẹni bẹ́ẹ̀ ẹni tẹ́ni tí ìbá àjẹ́ torí máa ń tó lò ẹ̀ tó bí ìdè lọ́nà ẹni kẹ́ni tí ìbàjẹ́ ẹni kẹ́ni tí ìbàjẹ́ tó bá ń pe àkíyèsí ìyàwó sí àléébù ọkọ ẹ̀ ẹni làánà ní ọ tó bá múra òníkúre tó bá múra dáadáa torí téèyàn kúre ìkẹ́kẹ́ látọ̀dọ̀ olú ọba dẹ́dáa سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته جزاكم الله خيرا نسأل الله سبحانه وتعالى أن ينتفع أن يجعلنا نافعا بهذه النصيحة الغالية وأن يبارك في من تفيد هذه النصيحة بأنه ولي ذلك فبعد ذلك